Dios ògo ní fún ọlọ́run lókè ọ̀run mo kí yín pé ẹ kú ojúmọ́ yóò dára fún yín o ẹ kú múra iṣẹ́ ti ọ̀sẹ̀ yìí ẹ ṣàṣeyọrí o ẹ ní ṣàṣetì lórúkọ jésù iṣẹ́ yín ò ní dojúrú òkè òkè lẹ́ẹ̀mà lọ ó ti rí bẹ́ẹ̀ ẹ̀yin ọlọ́jọ́ bí congratulations to you I pray that the Lord will grant you your heart desire according to his purpose for your life in the name of Jesus bẹ́ẹ̀ ni yóò rí lórúkọ jésù olúwa wa amen. Chronicle kejì orí twenty two ẹsẹ̀ ten àti ẹsẹ̀ eleven láàfin gbàdúrà láàárọ̀ yìí króníkà kejì orí twenty two ẹsẹ̀ ten àti eleven nígbà atalaya ìyá azaya rí i pé ọmọ òun ti kú ó bẹ̀rẹ̀ sí í pa gbogbo ọmọ ní ìran ọba ní juda ṣùgbọ́n jehosheba ọmọbìnrin jehoramu ọba tí ó jẹ́ ìyàwó jehoda àlùfáà gbé Jóásì ọmọ Azaya sá kúrò láàrin àwọn ọmọ ọba tí wọ́n fẹ́ pa nítorí pé àbúrò rẹ̀ ni Jóásì yìí ó bá fi òun àti olùtọ́jú rẹ̀ pamọ́ sínú yàrá kan bẹ́ẹ̀ ni Jehoṣeba ṣe gbé ọmọ náà pamọ́ fún Ataláyà tí kò sì fi rí i pa hmm. ẹ̀yin èèyàn ọlọ́run tẹ́ ẹ bá fọkàn bá ibi tí mo kà láàárọ̀ yìí ìyá kan ìyá àjẹ́ Ataláyà ó rí i pé ọmọ àwọn tó jọba ó kú ló pinnu pé gbogbo ọmọ ọba tí ọba bá tọ́ sí iná ọ̀ràn yẹn lòun pa ó bẹ̀rẹ̀ sí pa wọn ṣùgbọ́n ọmọ kan wà ń bẹ wọ́n ń pè ní joasi ọmọ ọdún mẹ́fà péré ni adé ọba ń bẹ lórí ẹ̀ àná etí ọba ń bẹ lórí ẹ̀ níṣẹ́ ni wọ́n gbé ọmọ yẹn ẹ béèrè pé bó wọ́n gbé pamọ́ sí tí ò fi rí pa bíbélì pé wọ́n gbé lọ sínú tẹ́ḿpìlì olúwa sọ́dọ̀ àlùfáà olúwa wọ́n gbé pamọ́ síbẹ̀ wọ́n ní kò rí pa ọmọ ọdún mẹ́fà yìí ló padà wá jọba ẹ̀yẹ yan ọlọ́run gbogbo ẹni tó ń wá ẹ̀mí rẹ̀ tàbí tó ń wá ẹ̀mí ọmọ rẹ̀ kiri nítorí pé ó fẹ́ gbẹ̀san ní tó ṣẹlẹ̀ sí lórúkọ Jésù kò ní rí ọ̀pá kò ní rí ẹ̀mí àwọn ọmọ rẹ̀ gbèsè ẹ̀yin èèyàn Ọlọ́run àwọn kan ń bẹ láyé orúkọ tiwọn ni kàkà kéku mọ́ jẹ̀sẹ̀sẹ̀ wọ́n fi ṣàwàdànù àwọn tó pé tiwọn ti jóná wọ́n wá ń wá tẹni tí wọ́n tún jẹ́ kó jóná àwọn tó jẹ́ pé gbogbo nǹkan wọn ó dorí kodò ohun tí wọ́n ń wá ni wípé bí wọ́n ṣe dorí gbogbo nǹkan míì kodò ṣùgbọ́n kínní kan tí ó lè kó ọ yọ ó ní kó fi ara rẹ pamọ́ sínú Kristi fi ara rẹ pamọ́ sí ọ̀dọ̀ Ọlọ́run ó ní àpáta ayérayé yọ̀ǹda gbogbo ìgbé ayé rẹ fún Jésù so that ẹnikẹ́ni tó bá fẹ́ fọwọ́ kan ayé rẹ yóò kọ́kọ́ fọwọ́ kan Jésù náà tàbí kó gba pamẹ́sàn lọ́wọ́ rẹ̀ kó tó lè fọwọ́ kàn Jésù ò sì ń sọba ìkà ọba aláàánú ni kò ní gbà kí ẹnikẹ́ni kó fọwọ́ kàn ọ́. àdúrà mi ni pé gbogbo ẹni tí ń wá ẹ̀mí rẹ tàbí ẹ̀mí àwọn ọmọ rẹ láti pa lórúkọ Jésù Ọlọ́run ò ní fún wọn ṣe ó máa borí ni o tẹ́wọ́ kí n súre fún ọ lórúkọ Jésù gbogbo àwọn tí wọ́n fẹ́ sọ wípé kò ní jẹ́ tiẹ̀ kò sì ní jẹ́ tàwọn tí wọ́n fẹ́ ba nǹkan jẹ́ mọ́ ọ lọ́wọ́ ipá àwọn kò dòfo lórí ayé gbogbo ẹni tó lérí pé kàkàkẹ́kọ̀ọ́ òun má jẹ́ ṣèṣe bí wọ́n fi ṣe àwàdànù gbogbo wọn pátápátá kí Ọlọ́run kò pín wọ́n nípa gbogbo ẹni tó pinnu pé ẹ̀mí rẹ tàbí tọmọ rẹ lòun ó fi ṣètùtù irú ẹni bẹ́ẹ̀ bí ò bá ronú pìwàdà kó fẹ̀mí ara ẹ̀rù bọ̀ mo kéde ẹni tí ń lépa ẹ̀mí rẹ̀ kó ṣera rẹ̀ ẹni tó ń lépa ẹ̀mí ọmọ rẹ̀ kó fọwọ́ rẹ̀ ṣera rẹ̀ agbára ọlọ́run kó di ọ́ mú àpáta ayérayé kó jẹ́ ààbò fún ọ bẹ́ẹ̀ ni yóò rí ìbùkún ni fún ọ bó o ṣe ń jáde lónìí ìbùkún ni fún ọ nígbà tó o bá ń padà wọlé kí agbára ọlọ́run kó tì ọ lẹ́yìn o ọwọ́ olúwa kó máa bá ọ lọ o ní pàdé àgbákò o sì ní pàdé oníṣẹ́ ibi ó ra àánú gbà lónìí o ìrànlọ́wọ́ ọlọ́run á dìde fún ọ aláàánú ò ní wọ́n lónìí bẹ́ẹ̀ ni kò rí ilẹ̀kùn àánú ó ṣí fún ọ bẹ́ẹ̀ ni yóò sì rí àlàáfíà nípínlẹ̀ yìí gómìnà wa ó ṣàṣeyọrí àlàáfíà ní orílẹ̀-èdè yìí ààrẹ wa ó ṣàṣeyọrí lórúkọ ńlá jésù kristi olúwa àti olùgbàlà wa àmín èmi ni tiyín tòótọ́ jeremiah túnjí ọmọ òkúnlọ́lá àlàáfíà ni fún yín o. ire ni mo jí rí rẹ́.